a tún gbé ọ̀gá ní àṣálẹ̀ yìí o. yes. ajẹ́rayé ò ṣe é o tún dá ẹ̀mí wa sí o tún jẹ́ ká tún la ọ̀sẹ̀ yìí kọjá lọ ní ayọ̀ àti àlàáfíà alágbára ò ṣe o àyàn ni ẹlẹ́dàá wa ò ṣe bàbá. nínú ayé mi èmi á orí ọlọ́run ṣe láyé mi. ọlọ́run yẹn ṣe. ó ṣé o bàbá orí àkàkà tó ló ṣe tí ò lákàwé oore tí ò ṣe ṣírò uncountable blessing thank you Jesus. ọ̀rọ̀ bàyí mi ká ó tún fún mi. mi láyọ̀ rẹ̀. sóhun tí mo lè kà láyé ó lè mú mi lọ́jọ́ rẹ̀. Ah, bàbá kò sí ohun tí mo lè dà tí mo lè fi gbàgbé òde rẹ ó ṣe o. pásọládé àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sí ohun tá a lè dà bẹ́ẹ̀ ni tá a lè fi wé ọlọ́run yẹn kò sí ó ní ó ṣe o. Ah, ó ṣe o bàbá. náírà tó bá ó wá dẹni àtijọ́ náà wò. èso máa ṣe o. ó máa ṣe o. ọmọ máa ṣe o. ó máa ṣe o. ọmọdé ó máa ṣe o. olúwa o. as usual. èmi kò ẹ pàdé láre èmi ò lè ṣe kí n má yí o. ó bá sà. bẹ́ẹ̀ mi ò lè ṣe kí n má yí torí kò ní bàbá mi. èmi kò lè ṣe kí n má yí olúwa o. èmi kò lè ṣe kí n má yí olúwa o. bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlagbà bàbá mi ló jẹ́ ọlọ́run àgbà òye èmi kò lè ṣe kémi má yìn olúwa o hallelujah. ṣé bàbá. ọ̀tá mi lọ́jọ́ kó dá mi ní ọmọ tó bá dá mi lọ́wọ́ wọ́n fi mi mọ́ pàdé tó mi lọ́gbọ̀n wọ́n ti fi Everybody, everybody. Hallelujah. ẹ dára ẹ dára ẹ dára hallelujah ẹ dára oh yes dey ẹ dára bàbá o. Oh. Iṣẹ́ ọ̀gbọ́n rẹ̀ jẹ́rìí bẹ́ẹ̀. Ẹ dára. Ayé mi jẹ́rìí bẹ́ẹ̀ dára. Bẹ́ẹ̀ ni o. Oh. Látọ̀dẹ̀ tẹ́lẹ̀ alátìlẹ́yìn mi o. Mo lè sọ pé ẹ láyé mi ẹ hallelujah. gbẹ̀gàn ní àṣálẹ́ we exalt your name tonight. torí pé ìwọ tún ni ọlọ́run yẹn. because you are our God. Torí kò yí padà. Because he changed not. Onítàlà bá fi ọ́ Oh yes. Ta ló lè bá ọ dọ́gba? Ta fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? ọlọ́run jòjò lọ́rùn tààlà bá fi owó ọlọ́run jòjò lọ́rùn tààlà bá fi owó mo ní tààlà bá ọdọ́gba kò mà sí tààlà fi owó ò bàbá. Oh, ta ló lè bá ọ dọ́gba ọlọ́run tó jọ lọ́rùn lọ tààlà bá fi ọwé ọlọ́run tó jọ lọ́rùn lọ tààlà bá fi ọwé gbọ́ lẹ́sẹ̀ ni tá a lè fi wé. There is no one like him. Gbọ́ kò sẹ́ni tó dàbí rẹ̀. No one can be compared to him. Bẹ́ẹ̀ni kò oh, sẹ́ni tó dàbí Ọlọ́run yẹn. No one like God. Kò sẹ́ni tá a lè fi wé. No one like him. Torí òun náà ni. Because he's the one. Òun ló dá ayé. He is the creator of earth. Òun ló dá ọ̀run. And heaven. Òun ló dá ènìyàn. He is the one that man. Gbogbo tó wà nínú ayé. Oh yes. Òun náà ló dá. He created everything this world. Òun náà ló ń ṣàdarí ẹ̀. He is the leader the maker of all. Òun náà ló ń ṣàkóso rẹ̀. He is the one that sẹ́ni tí a lè fi wé. no one like him. kò sẹ́ni tó dàbí rẹ̀. no one like him. torí pé òun náà ni ọba yẹn. arúgbó ọjọ́ ni. o tún ṣe fún mi tó tún ràn wá lọ́wọ́ dé. thank you jesus. fún ìrìn àjò tèmi. for the journey today. fún orúkọ rẹ. glory olúwa gba ọpẹ́ ẹ̀ wọ́n. fún àánú látà àtúndà. for that mega mercy that we obtain we went out. a tún padà wọlé lẹ́yìn àtàlàáfíà. bàbá ìṣẹ̀dá wa ò gbàbọ̀dé. hey i know about you. búburú kankan ò ṣubú lù wá. even wasn't a person. a gbé ọ̀gá ni. we exalt you. a yìn ọ́. we praise you. ní gbogbo ìrìn àjò yẹn. throughout the journey. bàbá olúwa gba ọpẹ́ ẹ wá níṣẹ́. ẹ̀mí máa pa ẹ̀yìn ẹ wá. olúwa gba ọpẹ́ ẹ wá. bàbá pa ẹ̀yìn ẹ wá. torí pé òun jí ọlọ́run lórí ayé wa. because you are God. torí pé òun jí ọlọ́run lórí ayé wa. God of our life. torí pé òun farahàn bí ọlọ́run lórí ayé wa. oh yes. lórúkọ jésù olúwa pa ọ̀pá ẹ̀wọ̀n Baba, bàbá pa ẹ̀yìn wa ògo ní fún orúkọ náà bàbá wo àsọtẹ́lẹ̀ orí afẹ́fẹ́ yẹn dúró lórí àṣálẹ́ sí à programu yẹn gbóhùn olúwa lẹ́nu ọ̀rọ̀ àkọ́kọ́ rẹ̀ gbogbo ìfowósowọ́papọ̀ ta lórí ayé rẹ̀ èyí tí wọ́n sowọ́ papọ̀ lálẹ́ ní gẹ́gẹ́ ní ọ̀run yóò fi náà tú wọn kálọ̀ ọjọ́ torí pé ohun tí a kọ ni pé ó ní wọ́n gbìmọ̀ pọ̀. yes they were ìmọ̀ wọn kì yóò sì jọ. Oh, ó ní wọ́n sọ̀rọ̀ pọ̀. ọlá ó wọn ká. gbọ́ gbogbo ìfowósowọ́ papọ̀. they come together over. ká ń papọ̀ lórí ayé rẹ. over your life. ká fogun jà ọ́. just wait against you. mo pàṣẹ. I command. pẹ̀lú ọwọ́ iná. with the hand of fire. lórúkọ Jésù. ó yẹ kó tí wọn ká bẹ́ẹ̀. in the spirit the voice of the Lord of my mouth. gbogbo ìfowósowọ́ papọ̀ tó dá ayé rẹ dúró ìrìn àjò rẹ dúró tó dá iṣẹ́ rẹ dúró tó dá ìrìn àjò gbéyàwó rẹ dúró pàṣẹ lórúkọ Jésù ìnádà ó yá kó tú wọn káfà àní gbogbo ìfọwọ́sowọ́papọ̀ sẹ́ wọ́n tó fi dí ọ̀nà bọ́ tí wọ́n fi jẹ́ kí ọ̀nà yẹn ó là mo rọ iná mo rọ iná gbogbo ìfọwọ́sowọ́pọ̀ lórúkọ Jésù ní àṣálẹ̀ sẹ́ iná ọlọ́run ó yá kó tú wọn káfà iná kó tú wọn ká iná kó tú wọn ká onímọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. ètekéte kore duro. dúró orúkọ olúwa ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara Hey, gbé torí olúwa lèmi bá dúró gbọ́ gbogbo ìmọ̀ tí wọ́n dì lórí ayé every book fly by your life. gbogbo àwọn tí Those dì í lórúkọ jésù Baba ó yá kọ́fọ́ orí ara wọn òdú lórúkọ Jésù. may it backfire on them amen. gbọ́ gbogbo ìmọ̀ ogun tí wọ́n. every plan of battle. gbogbo ìkójọpapọ̀ wọn sẹ́ẹ̀ gbogbo èrò wọn ní ibiṣẹ́. all the evil plans lórí ayé mi àti ẹsẹ̀ mo pàṣẹ. I command. àwọn tí wọ́n dì í. those are planning. àwọn tí wọ́n kojọ. those are seven lórúkọ Jésù. in the name of Jesus. ó yá ká forí ara wọn gbé lórúkọ Jésù. ó yá ká forí ara wọn gbé lórúkọ Jésù. ẹ Pray. Bàbá. Father. Àkókò tó. It is high time. Ní ọ̀sálẹ̀ gangan. Tonight. Fi agbára rẹ̀ lórí ayé mi. Oh Lord, show your power over my life. Agbára tó fi ń jí The power that makes you go. pariwo. Shout aloud. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Fi hàn lórí mi ní ọ̀sálẹ̀ And the power of my life. Agbára. Your power. Tó fi ń jí That makes you go. Ẹ porúkọ Jésù. Ọlọ́run mímọ́. Olúwa fi hàn. Lórí mi ní ọ̀sálẹ̀ sẹ́. Ó yẹ dúró dó. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Bàbá tí agbára rẹ tí agbára tó fi jọ lọ́wọ́sà nínú ayé mi olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà lórí ayé mi bàbá oya fagbára rẹ lórí ayé mi olúwa oya fihàn lórí ayé mi bàbá bàbá fagbára rẹ lórí ayé mi bàbá mi o ayérayé fagbára rẹ lórí ayé mi bàbá mi o fagbára rẹ lórí ayé mi o jésù olú olúwa wò òun ni bàbá fàgbára rẹ̀ hàn bàbá fàgbára rẹ̀ hàn oh, bàbá fàgbára rẹ̀ hàn lórí ayé mi bàbá o bàbá fàgbára rẹ̀ hàn jẹ́ kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù ní kálábá lórí ayé gbogbo bàbá fàgbára rẹ̀ hàn. wọ́n ẹ pariwo tí ò bá tí fi agbára rẹ̀ hàn. until it's exhibited by his power. wọ́n ọ̀tá sì máa jẹ gàba lórí ayé rẹ̀ sẹ́. every will of by your life. wọ́n tí ò bá tí fi agbára rẹ̀. until it prove his power. wọ́n àwọn ẹ̀ka ti máa béèrè pé ọlọ́run rẹ̀ dà. some people still be asking about your God. jẹ́ gbàdúrà. let's pray. wọ́n nígbà tí ò tí ì fi agbára rẹ̀. when he was sent to prove his power. gbọ́ nínú agbọ́ nínú ayé Pharaoh. in the life of Pharaoh. ó dúró. he said no. olówó tí ì rí wọn lọ́wọ́ yẹn. I am here to see that God. tí ó gbà wọ́n mọ́ Israẹli lọ́wọ́. that will deliver Israel from me. ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fi agbára rẹ̀. but the moment God prove his power. tó fi àjùlọ. and show his prophecy. bọ́ ní òru ọjọ́ yẹn. that very night. tó la Íjíbítì kọjá. that pass through that of Egypt. tó pa àkọ́bí ọkùnrin. tó pa àkọ́bí obìnrin. tó pa àkọ́bí ewúrẹ́. gbogbo tá a kò ní àkọ́bí ní Íjíbítì. nígbà tó run wọn. when he destroyed them. wo àyè tó ní kò sọ lọ́dọ̀ sẹ́ said there is no God. òun ló padà tó forí balẹ̀. he later bowed. ó apariwo sọ. wọ́n tí ò bá tí ì fagbára sá. as he is proving power. lórí ọyẹ rẹ sẹ. wọ́n tí ì mọ̀ pọ̀ ń gbàgbọ́. they will not know that you are praying. ẹ pè é. call on him. bàbá àkókò tó. it is high time. ẹ pè é. lórí ogun tó ń jẹ́ yẹn. over the battle of my life. olúwa fi agbára. olúwa prove your power. Hey bàbá oh, ajẹ́rẹ́yẹ o lọ ní àṣálẹ̀ sẹ́ lórí ogun tó ń jà rẹ̀ apariwo fi agbára rẹ̀ lórí ogun yẹn sẹ́ fi agbára rẹ̀ fi agbára rẹ̀ fi agbára rẹ̀ fi agbára rẹ̀ ó yẹ duwada kọjẹ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàbá lórí ogun tó ń jà jẹ́ mi sẹ́ olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà olúwàfíà fagbára rẹ̀ fagbára rẹ̀ fagbára rẹ̀ fagbára rẹ̀ fagbára rẹ̀ fagbara lórí ayé mi bàbá fagbara Olúwa wọ nígbà tọ́lọ́ máa fi agbára rẹ nínú ayé Shadrach Meshach àti Abednego gbọ́ nínú ìwé Daniel orí kẹta yẹn Ọlọ́run fi agbára rẹ̀ níbẹ̀ gbọ́ ó kó wọn dà sínú iná ó kó wọn dà sínú iná. They were in the furnace. Gbọ́ kọ́lá tó kó wọn dà sínú iná. The moment they entered. Ọlọ́run fi agbára rẹ̀. God exhibited his power. Ó wá wò wípé. He was like. Àwọn tó yẹ kó jóná. They were supposed to be consumed. Wọ́n á dẹ̀ jóná. They were still working by destiny. Ó tún wá ń wọ ẹnìkan. He saw another person. Àpè ní ẹ̀ka ni nínú iná. He fought in furnace. Ó fi agbára rẹ̀. He exhibited his power. Bá iná tó yẹ kó jó wọn. Fire that's supposed to burn them. Iná wá di omi. It became water. Ó wá ń tù wọn lára. Ah, ah Jesus. Ó wá lanú lẹ̀ he opened his mouth. ó wá wò he was like. Oh wow, that this is incredible. àwọn tó yẹ kó jóná. they were supposed to be consumed. wọ́n sì jóná. gbọ́ oníkan jáde wá. say come out. nígbà tó jáde wá. when came out. Oh wow, wò ó. he was like. ó listen. dí òpin ìjọba me. àti the end of my kingdom. dí òpin ìjọba mi. to the end of my kingdom. ọlọ́run ẹgbẹ́rún mẹ́ta. ọlọ́run sẹ́dúràkì. ọlọ́run mẹ́sàkì. ọlọ́run àbẹ̀nìkù. láwọn máa sọ. wọ́n ìwọ́n náà gbàdúrà. tóun yẹn ò bá tí ì fọ̀ sí ọ. in the name of Jesus. Jesus. Bọ́ ò tí ì àjò yẹn tó. to embark on a journey. Ẹ pariwo sá. Settle ayérayé lórí ogun tó ń jà Fi agbára rẹ̀. power. Fi àjùlọ hàn. I'll show you supremacy. Kálẹ̀ mọ̀ pé wọ́n ní ọdún Know that you are God. Ẹ pariwo. Settle down. Bàbá fi agbára rẹ̀. Hold on show your supremacy. Lórí ogun ayé mi Fi àjùlọ. Ogun ayé lọ́dọ̀ sẹ́lẹ̀ Ó yẹ dúwọ́dà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Bàbá. Bàbá. Bàbá. Bàbá. Bàbá. Bàbá bóyá fagbára Baba, bàbá lórí ogun ayé Baba, bàbá bóyá bàbá fagbára Baba, Baba, Baba, bàbá bàbá bàbá bóyá bóyá bóyá bóyá fagbára rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ Baba, rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ bàbá lórí ayé mẹ Baba, òbí bóyá bóyá fagbára rẹ Baba, rẹ bàbá lórí ayé mẹ ọlọ́wẹ̀ mọ́ fagbára rẹ fagbára rẹ lórí ayé yẹmẹ bàbá oyọ oyọ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ fagbára rẹ bàbá fagbára rẹ bàbá fagbára rẹ bàbá fagbára olúwa bàbá jésù olúwa in the life of daniel god will ẹni tí àwọn ọ̀tá dìtẹ̀ mọ́. enemy conspired against him. wọ́n jù wọ́n jù sí ní òkèlè o. and they put in the lion's den. ṣùgbọ́n gbà tọ́lọ̀ máa fi agbára rẹ̀. God exhibited his power. kàkà tó yẹ kí kìnìún wọ́n fàyà. instead of lion to tear in apart. ọlọ́run ṣe pa kìnìún lẹ́nu mọ́. God shut lion's mouth. gbọ́ Daniel wá di ọ̀rẹ́ kìnìún nínú wò. they became friends of Daniel in the lion's den. torí pé ọlọ́run fi agbára rẹ̀ God exhibited his power. ìwọ náà gbàdúrà. pray. bàbá. father. wọ́n fi agbára rẹ̀ nú ayé mi lásàlẹ̀ sẹ́. hold ní àwọn tó ń bèrè bí ọlọ́run mi lọ kálí mọ̀ pé ìwọ ni ọlọ́run wọ ẹ pariwo nígbà tí ọlọ́run fagbára rẹ̀ wọ abayé dán o ní ọlọ́run dáníẹ́lì ọlọ́run dáníẹ́lì láọmọ̀sì ọlọ́run dáníẹ́lì láọmọ̀sì wọn náà gbàdúrà bàbá ayérayé lọ́dún tí mò ń lẹ̀ kọjá fi agbára rẹ̀ fẹ́ àkókò tó lórí ìlàkọjá mi sẹ́ ayérayé fi agbára rẹ̀ fi agbára agbára rẹ ti agbára rẹ kánì mọ̀ pé wọ́n lọ́rùn ti agbára rẹ ti agbára rẹ ó yóò dúró dò bàbá bàbá ti agbára rẹ ti agbára rẹ bàbá lórí ìdàkọ́jà mi bàbá bóyá bóyá bóyá bàbá bàbá bàbá bóyá agbára bóyá fíà olúwa bàbá fagbára rẹ bóyá fíà o lórí ayé mi bàbá ayé mi bàbá o bàbá o fagbára fíà fíà agbára olúwa ò fi agbára rẹ ayérayé o lórí ogun ayé mi olúwa ò fi agbára rẹ. jésù olúwa wá amen. bàbá fagbára rẹ hàn. bàbá fagbára rẹ hàn. bàbá fagbára rẹ hàn. bàbá fàgbára rẹ̀ hàn kí gbogbo àgbáyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo bàbá fàgbára rẹ̀ hàn. Màsẹ́ẹ̀lì kápáyà. In the name of Jesus. Ohun tí ò ń là kọjá. What you are going through. Bọ́ ọ bá sàmì. The devil is saying. Ọlọ́run kò fagbára rẹ̀ The Lord is the power. Amen. Màsẹ́ẹ̀lì kàpáyà máa wà. In the name of Jesus. Bàbá mi rìn lórí omi kíjì ọmọ bá gbé ọ lọ. My father walk upon the sea for someone to take you away. Mo gbàdúrà. I pray. Ohun tí ò ń là kọjá. What you are going through. Tí ò yí ọmọ yìí. And you are confused about it. Ọlọ́run kò fagbára hàn lórí ẹ̀. The Lord is the power. Amen. Iduya Masali Kaparua. In the name of Jesus. Ẹnìkan sàmì. I will say amen. Ohun tí ọmọ rẹ̀ ń lọ kọjá yìí. What your child is going through. Àdáyá Màrúwà Kàbà. In the name of Jesus. Lónìí. Today. Olúwa fi agbára rẹ̀. The Lord exhibit the power. Amen adarí àmàkàfàyà ẹnìkan sàmì ohun tí ò ń là kọjá oh tí ayé ń kẹ́gàn rẹ lé lórí báyìí lolúwa sọ ọlọ́run fi agbára rẹ̀ senakẹ́rùbù ogun tí ń halẹ̀ yá màrí àkàgbọ́n bàbá ẹ̀sìn káyà ń sọ̀ sára ń tọ̀ ìtọ̀ ara àìsáyà pé ọ̀gá kí ló dé ológun sena kérúbù ó ní òde borí ẹ ibi ọgbà wa ni ọgbà padà màsáálì àkàbàbà ṣùgbọ́n olúwa fẹ́ fagbára rẹ̀ ó rán áńgẹ́lì kan jáde lóru ó yọ gbogbo plọ́gì kí n jẹ́ ẹ̀mí ó yọ kó lára àwọn ọmọ ogun nígbà tí ilẹ̀ mọ́ wọ́n fẹ́ dìde gbogbo wọn sì di òkú àkáyàrí àmà ogo tí ń halẹ̀ mọ́ kí ilẹ̀ ọ̀la ó tó mọ́ ọlọ́run máa gbé mi ẹnìkan tí ẹ lọ́hùn ọ̀dọ́ somebody say I don't know that God. ó ní ta lọ lọ́hùn yìí tí ó gbà na who is that God I will deliver you from me. ó ní mi ò mọ I don't know your God. and I don't want to know you. yóò sì fà mọ́ gẹ́gẹ́. ọlọ́run lọ́dà. èmi náà busy. I am busy. mi ò ní ìdí àti àpíà. I don't want to appear to you. èmi ò ráàyè. I have no time. Mósè. Moses. ìwọ lọ jí ọlọ́run fún. go and be his God. Mósè jí ọlọ́run. ó ní màá fi iṣẹ́ ìyanu mi hàn lára rẹ̀. he said I will show you the of my wonder. for you to know that God. gbogbo ẹni tí ń fi ayé rẹ̀ sẹ̀sẹ̀. those that disgrace your life. Ah! ẹni tí ń fi ayé rẹ ṣẹ̀ṣẹ̀. he that is embarrassing Allah. ata yari akaba anamaru aka yari akaba ọwọ́ bínú olúwa ó kọlù wọn lónìí. maseda yakabaru ama èlò maka bàbà ẹni tí ń fi ọ ṣẹ̀ṣẹ̀. he that is put into shame. adari eke yama adayama kaba alomari akaba ọlọ́run gbé ogo yẹn. may the Lord swallow the party amen. ẹnìkan ni ó pariwo sa gbogbo ogun tó gbó lẹ́nu mi. every battle that sees my voice. ọlọ́run gbé ogun yẹn mi. ọlọ́run swallow the battle. Ah! Bàbá mi ẹ gbé. Láìdé. Yes sir. Bí òbí bá bí ọmọ. If the parents give her the time. Tọ́ran nílé ìwé. And send him to school. Tọ́nà owó lé lórí. And spend money on it. Bọ́mọ ọ̀bà tí ì ríṣẹ́. Without being employed. Òbí ò tí ì lọ́rọ̀ lẹ́nu o. He or she had no say over that child. Mm ẹnu rẹ̀ tọrọ. òkú tí ì tọrọ. he will be speechless. ọjọ́ tó ń ṣe wẹ́ẹ̀dì fọ́mọ rẹ̀. the day of wedding. gbogbo èèyàn lọ́mọ jẹ ráìsì. people ate rice. ṣùgbọ́n tí wọ́n ń retí ni kó pé àwọn padà pé ó bí ọmọ. bí ọba tí wàá bí ọmọ. wọ́n tún máa dọ́gbọ́n bí ọ léèrè. sẹ́ńgúrò dúpẹ́. ẹ gbọ́ kíkẹ́ abẹ́ gbọ́. torí wọ́n fẹ́ mọ kí ni ṣẹlẹ̀. ṣùgbọ́n gbà tí ò sí nǹkan kan. alálàáfíà náà ni. àwọn tọ́láyà náà wọn. wọ́n á bẹ̀rẹ̀ pé bó wà ni. how far now bẹ́ẹ̀ ni sa makari amakabaya ẹnì kan sàmì ogun kan gbó lẹ́nu rẹ̀. yàrá ìsèpá dà sí ìsèpá. ìdá yàrá amakaba olúwa gbèmí lálẹ́. amen. amen. amen. amen. amen. amen. amen. amen sórí ẹni tí ń bẹ ní ibùjókòó. the parent is a matrimonial home. ìkẹ́gẹ́ ẹni tí ò rí ilé ọkọ. he is marking somebody that have no husband. ó rò pé ló máa ṣe ni. she thought she is the parent she know how to do it. ọmọ pé ogun ló gbò lẹ́nu ẹni tí ò ní ibùjókòó. it was the parent since her voice. ìwé ẹni tí ń bẹ ní ibùjókòó ọ̀dà ẹni tí ò ní ibùjókòó. he is not as good as the one that have no matrimonial home. ìgbà torí ogun gbò lẹ́nu ẹni tí ò ní ibùjókòó. wọ́n á tún kẹ́gàn rẹ̀. ọfẹ́ gbọ́kọ̀ mi. ìgbọ́kọ̀ mi sọ. ọgbà nọ́mbà ọkọ mi. torí ọ̀lẹ́nu ọ̀rọ̀ sá. ẹni tí ò bí ọmọ. àbúrò yọ ọ lọ gbọmọ lọ́dọ̀ rẹ ẹ bá ń gbé ọmọ mi ẹ bá ń gbọ́ ọmọ mi ẹ ké ogun tó gbó lẹ́nu ọ̀rọ̀ lálẹ́ yìí ni jáde láyé mi kí ni mo ní ó ṣe ọwọ́ àkùbọ̀ ọba ṣe lè sọ̀rọ̀ masali akabarua anari amakaba ogun tó gbólẹ̀ jáde láyé jáde láyé jáde láyé jáde láyé ọyọyọyọyọyọyọ ah, ayé amari akapari amasali ìlú maru adanyari amakeya ìdúdú dẹyà amakaba ọyà fàyè.

Jésù Olúwa wa makari amasaya oh, daya makabaruama sori ẹni orí sẹ nkẹngẹ ẹni tí ò ní sẹ. he is mocking those that are jobless. bí ẹ̀yin tẹ ẹ ní kan ṣe. that you that oh, yeah, is possible. orí àbúrò tó dìde. you see somebody sleeping. àwọn ẹgbẹ́ bí ìgbà tí ọmọ ṣe. bẹ̀gbọ́n ẹ lọ́pọlọ. my brother you don't complain. àǹfọ̀yẹ́ lówó ká ẹ fi ṣòwò. and give money for business. you spend a lot of money. òun kọ́ ní jẹ́rùn. he is not the one who is not the one. gbìyànjú àti jẹ́ yan. he is trying best to make it a lie. ṣùgbọ́n nǹkan kò fún lọ́rọ̀ fún. but something render him speechless. àbúrò wà lálẹ́ àti tìbẹ̀ ẹ̀mẹ́ta láti yà jà yín lóko òwò ẹ fẹ́ jẹ mí run ni ẹ má sọ mí di kíní o. òun kọ́ ogo tó gbó lẹ́nu ni sọ a máa jẹ́ kéèyàn dàbí aláìmọ̀ọ́sẹ̀ bóbìnrin mi bá gbé igbá kọ́ mọ̀ gbé àní ìyá ọkọ mọ̀ sọ bóbìnrin pé. Akọ ajá ni ọ́. You are a mad dog. O fẹ́ fọjọ́ orí ọmọ mi fufu. You want to wear the last of my child. O lè gbélé ọmọ mi mọ́. You cannot believe with my anymore. Wọ́n wà máa fún. And they will be giving me. Mo fún ọ di December. I'm giving it to December. Bọ́ọ̀ bá ti lóyún. If you don't conceive. Ọmọ mi ò yàwó mi. My child will marry another woman. And there is something you can do. Wọ́n wá wá bí ọkọ pé. She na beg her husband. Honey, honey, honey mi ilé kọ̀rọ̀ sóbì mi lẹ́nu. I cannot reject my mother's voice. Ohun tí wọ́n sọ náà láàṣì. I must stand to her. Bọ́ọ̀ bá ti lóyún. If you don't conceive. Bọ́ bá tèmi lọ́nu. I will go now, away. Bye. Bọ́ bá jẹ́ màmá yẹn ló ní ọmọbìnrin. That is the one that gave birth that woman. Kò ní sọ pé torí pé òlóyún kó kú Because you don't conceive of that she was a woman. Ṣùgbọ́n bí ogún bá ti sọ̀yàn dá láìmọ̀ ṣe. Èyí ó dàbí aláìgbọ́n ni. He will become a fool. Ọmọ tí obìnrin lé ìwé tó bí yáwó tó fi kàwé jáde. That his parents. Nígbà tó mo ò rí When his honor born. Òbí lọ́mọ tó padà mọ́ lájẹ́. And the end of the day, she Torí ogun òfun lọ́rọ̀ sọ. Because battle renders people. Hey! Maria Dayama. Hey! Yes. Àṣẹjáde. In the name of Jesus. I will say amen. Gbogbo ogun tí òfin ọlọ́rọ̀ sọ. Every I will say amen. Olúwa gbé mi o. Amen. Amen. ọdọọdún ni wọ́n ń yẹ̀yẹ́ Anna. Anna, they abuse annually. wọ́n bá ti wọ sílò. wọ́n ṣe ń tọ́ sílò. níbi tí gbogbo èèyàn bá ti ń jó lọ́wọ́. where people are dancing. orogún rí ọ̀sán fún pé. and step up tell her. ijó sì wo lẹ́yìn fẹ́. where are you dancing. ẹ̀yin tẹ́ ẹ lógun burúkú yìí. you da have. ó ṣeé ṣe lẹ́ẹ̀rọ ọmọ bí. you see the sugar bear. ó tiẹ̀ ní báyà kọ́ wọn máa fọmọ orogún sẹ́gbẹ̀ẹ́. maybe she should be. níbo ẹ fọmọ mi ẹgbẹ́. you wan ma church to be beside give birth to your own. ṣùgbọ́n that very day. ogun yẹn lanà lára. the battle was consumed by night. ẹnìkan sàbí ogo kan pọ̀ lẹ́nu mọ́ ibi o ti yọ sọ o lẹ́nu ọ̀rọ̀ mi báyìí lọ́lúwa sọ bá ọ bẹ́ sọ mi èmi náà sẹ ogo yẹn lẹ́nu ọ̀rọ̀ mi masali kabaru amada yakiru ada ìlú masada oh, ẹgẹrúgẹ yálẹ kaba adada yẹkẹrú mẹkẹba ẹlú masada oh, yálẹ kaba adarí amakabaruke yamasadaya báyìí lolúwa wí ta ló sàmì ogo kan gbó lẹ́nu rẹ̀ ọ lẹ́nu ọ̀rọ̀ níbi ó ti yọ pàṣẹ ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì àkàyà màrú àkàbà èlù màrú àkàbà oh, olúwa gbé ogo yẹn rẹ̀ wo mi sà. look at me sir. bọ́ọ̀ bá nípe. if you have calling. bọ́ọ̀ bá rí ògo òpèlú. and you are not using the great calling. ẹbí yóò sọ fún ọ̀pọ̀ òde pé. your phone will telling you you don't have calling. yọjẹ lọ wá iṣẹ́ ṣe. go and look for something to do. màrúwá kaba rúwa màdá yàlí màrúwá kaba ṣùgbọ́n báyìí lolúwa sọ lónìí àkáyàrí amadayama èmi dúró nínú májẹ̀mú olúwa àtàyà alimaru akaba elumeru eke yama sada mo dúró nínú agbára olúwa mo dúró nínú àṣẹ jésù ọlọ́run ìrètí gbogbo àgbáyé mo bá sọ̀rọ̀ ogokogo tó ń là kọjá olúwa gbèmí lálẹ́. Amen. Adayariama. Oh yes. Ẹ tún àdúrà yẹn gbà. Repeat the prayer. Ogun tó pa mí lẹ́nu mọ́. Battle that comes with the silence. Àyà Màsálíàdà. Oh, Olúwa gbé mi. Olo sọ́lọ̀ èmi. Ànàmàrú oh, àkáàbọ̀ àyà Màsádà. Ogun tó pa mí lẹ́nu mọ́. Battle that silence me. Bàbá mi. My father. Ẹ gbé mi. Follow it. Ẹ gbé mi. Follow it. Ẹ gbé mi. Follow it. Ọ̀yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀. Káàbọ̀rù àmàsálíà kàpá. Bàbá. Ànárí àmàkàbọ̀. Ogun tó pa mí lẹ́nu mọ́. Àkéyà màsá. Àná abalu akaba akiri amasada yakaba ẹrú masali akaba anamaru akaba akeya amaru adaya makaba akeya amaru adaya adaya amaru akaba anamaru akabaru ama adaya amaseli ada olúwa gbẹmí gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ olúwa gbẹmẹ jésù olúwa wa. Amen masali kaparo. oh yes lord. láàrin àkókò mẹ́rin ní bẹ. we have four periods. A ní ìgbà ìdákẹ́jẹ́. We have silence period. A ní ìgbà àgbélébù. We have period, cross period. Bẹ́ẹ̀ni, a ní ìgbà ìlàkọjá. We have period of challenges. A sì ní ìgbà téèyàn fi jagun. And we have period of battle. Ṣùgbọ́n ọ̀tá sọ ìgbà ogun di ìgbà ogun ìgbà ogun di ìgbà àyànmọ́mọ́ àyàn lọ́wọ́. But they turn the period of battle to period of destiny. Bóòrí nígbà tí àgbélébù bá dé. When it start to bear your cross. Ohun tó jùlọ ni wọ́n fi ṣògo lórí ènìyàn. What you are above, they will make it to be glory. Ẹni tí ọ̀ ọ̀la ìgbà àgbélébú kọjá kọ́mọ gan ẹni tí ń là á kọjá o. if it's all passing through his cross period. torí pé o bá ti kọ̀ láti gbé àgbélébú. if you refuse to carry your cross. wàá kọ̀ láti dé adé o. if you refuse to wear your crown. Bẹ́ẹ̀ni bí ìgbà àgbélébùú bá dé. when it's time to carry the cross. ìwọ tó jẹ́ bóyá ìránṣẹ́ Ọlọ́run. maybe your minister of God. ìwọ lè parí ìjà gbogbo òdílé tí bá ń jà. you can make peace for family that have been rich. ṣùgbọ́n ìyàwó tiẹ̀ ọmọ ọlọ́sọ̀mọ́. but your wife will blocking your clothes. àwọn èèyàn wà máa sọ pé. people now be saying. ebo ọmọ parí ìjà èèyàn. you used to make peace. wẹ́ẹ̀ tíyàwó tiẹ̀ ń lọ fọmọ ọlọ́run. why is your wife misbehaving only this way. àwa ní bọ̀wọ́n ò lè bá rìn mọ́. I cannot look at people. pastor ni public figure ni. he is a public figure pastor. ṣùgbọ́n ìyàwó rẹ̀ lè jà ládùúgbò kọ́ dàdúgbò rú. but his wife is a good fighter. ìgbà àgbélébú nìyẹn o. that's period of his house. àbọ̀ ọba ti kọ̀ láti gbàgbélébú. but if you refuse to carry your cross. kò lè possible láti di adé. to wear your crown. sọ wá if you decide. I don't need this woman again. iṣẹ́ ìránṣẹ́ yìí ó sì wálẹ̀. his ministry will fold up ó náà máa wá nọ́tìsì pé ọjọ́ àwọn ti separate ní ìfàjọyọ̀ yóò ti sáré mọ́. wọ́n yìí sì gbé àgbélébùú jù lẹ̀. ẹni tí ọba ti lè gbé dé gọ́gọ́tà wàhálà ni ó gbọ́dọ̀ gbé sà. ẹ rí obìnrin ẹ sì ní kọ̀sádùá àti òlébà ẹ sí a program yìí nígbà mọ́kànlélógún ẹ sí a rẹ̀ bó o ti ń sí a rẹ̀ o máa ní ẹ̀rí ẹ rí obìnrin obìnrin tó jẹ́ ẹ̀sìn kò gbọ́dọ̀ máa lọ sí. it is a must for her to <laughs> kò gbọ́dọ̀ má lọ church. go to church. ọkọ rẹ̀ ó ti yó. my husband will be a drunk. ọkọ wa máa fọ́ àdúgbò. I will now be fighting the ọkọ máa jàkí àdúgbò. he will be fighting around. ni o. I will break bottles here. ọkọ ti wà lẹ́rẹ̀. he is drunk. ìyàwó ló gbé bíbélì mọ́yà yìí. he is from the bible. ni o. that is her cross. kò must not say no to it. bọ́bẹ̀ kọ́. she no to it. ìrìn àjò àyànmọ́ dàrú mọ́ lọ́wọ́. her journey of destiny will be àṣàlì àkàpà. gbogbo ogun tó gbé bí àgbélébú. everybody carry a cross. báyìí lọ́dún wá sọ. Praise the Lord. Ọ̀run dá sí. Heaven intervene. Màrúwá dàyà kí àfàrú àmàsádà. Oh yes Lord. màrú èkè ya. Yes. Ọ gbọ́dọ̀ gbàgbàgbọ́ jẹ́. You gbọ́dọ̀ sọ̀rọ̀ ètí mọ̀. You gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì. You sì gbọ́dọ̀ dákẹ́. I must quiet. Uh, uh ìgbà agbélébú nìyẹn. that spirit of cross. ẹ̀rí òbí. ọ̀nàwó lórí ọmọ. spend money on a children. wọ́n lè sọ ọmọ dàgbélébú. they might turn a child to a cross. ọmọ yóò wá burú débi pé. and ọmọ sọ pé. apparent will be ṣẹ́gun. àwọn tó ń dánwò ládùúgbò. things you have been doing. ògo ni o. is glorious. ṣùgbọ́n ìgbà agbélébú ọmọ yẹn dé. but the period of his cross that was his. agbélébú sì máa ń fààyè gbẹ́ni tí ò yọ ọmọ gégùn fún rẹ̀. and those that cannot carry their cross they be causing themselves. ìyàwó tí ọba ti lè manage ọkọ yẹn yóò gégùn. God, she will cause me. Ìdí tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ tó níyàwó tó padà léyàwó jáde lérò. He send them packing. Àgbélébú ló dé tí ò lè gbé àgbélébú. because he cannot carry the cross. Gbogbo ẹni tí ó sì gbàgbélébú ò lè dádé. cannot carry the cross. Àwa lè jáde. And he will them out. Obìnrin mi bínú kú o. Some women dey leg us. á lọ́kọ̀ wọn á dójú tì nínú. That my husband is disgrace. Gbàgbélébú bá dé. Why to carry cross? Ọkùnrin a máa lọ jà lé àná o. A man can go to an in-laws house. Wọ́n ṣènáwó lé àná. They have been ceremony there. Ọkọ lọ ọbẹ̀ lọ bá tí. Ó sì yọ bí nà kó ti da gbogbo tẹ́ǹtì rú. Àgbélébú ni kò ṣeé kọ̀ ọ́lẹ̀. is a crush you can not say it to me. Wọ́n wà á máa pẹ́ pé ìyá Semilore. small. Ọkọ rẹ ti tó bẹ̀rẹ̀. The husband started again. Ó ti tó wá bí ìkan mojú kan mara. Torí àgbélébú ni sà. Because that is a crush. O sì gbọ́dọ̀ kọ̀ ọ́lẹ̀. You cannot drop it. Àgbélébú ni. It is your crush. Ìwọ sì ní. And you. O lè bá àyàn sọ̀rọ̀ tùnú. You a peacemaker. Bí àgbélébú bá dé ìwọ tó kánsẹ́lì èèyàn lórí bísínẹ́sì tẹ́ni ìyẹn ṣe bísínẹ́sì yẹn tó sọ sí i òun lè kówó lé ọmọ mọ kankan bẹ. wọ́n á ní ṣe bọ́ nǹkan yẹn ọmọ tí wọ́n wí fún Jésù ni ọmọ tí ń wí fún ni nínú máàkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ thirty one wọ́n ní ṣe bọ́ ń gba àwọn èèyàn gbára rẹ̀ oníṣègùn. so ah, wòlíì a máa dàbí aláìmọ̀ọ́sẹ̀ bá gbèlè bó bá dé. sometimes a program can become an noble if something is wrong. a dàbí pọ́run òsì mọ́. as if there is no heaven. wọ́n á wá máa sọ pé ṣe bọ́ọ̀n dáwọ́lé yẹn jó ni ìwọ náà dáwọ́lé ra rẹ̀. ṣe bọ́ọ̀n dáwọ́lé yẹn jó ni ìwọ náà dáwọ́lé ọmọ rẹ̀ bàbá wa kan bí ọmọ mẹ́ta wòlíì àgbáyé ni bẹ́ẹ̀ ni dárúkọ wọn ọmọ mẹ́ta ni wọ́n bí ọkùnrin kan àti obìnrin méjì ọmọkùnrin kan ṣoṣo tí wọ́n bí wọ́n lọ ṣe sọ́jí ni wọ́n sì jáde láyé and he died over there. wọ́n sì jí òkú tọ́pọ̀ kan tó parí sẹ́yìn sẹ́yìn láyé orúkọ wọn sì ré káàkiri gbogbo ayé ṣùgbọ́n nígbà tọ́mọ wọn ṣaláìsí àwọn èèyàn sọ pé ṣébí wọ́n ń jí òkú jí ọmọ rẹ. raise your biological son. <laughs> Mm. marua kafa adayali marua kafa eli marua dali kafa mo sọ tẹ́lẹ̀ ìgbà agbélébú rẹ tó ń là kọjá yìí olúwa dá sí i màkà yàrá àmàdálì kàyà màsúdà yálè kafa ohun tí èèyàn máa ṣe ní ọwọ́ adi pé kò lè ṣe tarẹ̀ agbélébú bá dé ó rí joseph ó máa léèyàn rọ ó fi kú sórí àlá tiẹ̀ rọ ọmọ tó máa la rẹ̀ ó sì lè tú àláwé rẹ̀ màrú àkàbàrú àmàdá yàlí Jesus Christ. òun ò sì lè rú àlátara rẹ̀ torí àgbélébù ni sà bí ọba ti gbé àgbélébù kò ní dé ilẹ̀ íjíbítì bí ọba délẹ̀ íjíbítì ìran rẹ̀ ò lè sẹ́ ọ̀tá ti ń lé ọ ó níbi ti ń lé ọ lọ bọ́ ọba ti dákẹ́ ó ní tara rẹ̀ lè bọ́ dákẹ́ bọ́ ọba dákẹ́ dandan ni kó o débi tó lọ àgbélébù àlèbú ló dé gbígbà àgbélébú bá dé ayé a máa bú yàn pé ìwọ tó ọmọ solution wá sáwọn èèyàn wá tara rẹ náà. find solution to your case. torí wọn bí jésù lè. because you always ask as well. mo gbàdúrà lónìí ẹrù àgbélébú tó ń rù ìkórìtà tó ti rì ọ́ yìí olùrànlọ́wọ́ tí ó bọ̀ ọlọ́nkọ́ yẹ̀ wọ́n ìrú ṣé mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ sa faruwa kàfa yàmà sàdàlíà kàfa ìlú máàkì yàmà sàdàlíà oh, kàrí àmà sábàrú àmà ìgbàgbélébú ló dé o òun lè to ilé èèyàn ṣùgbọ́n ti gbé ilé ọkọ méjì but now not living alone. ó gbélé ọkọ mẹ́ta ṣe padà ṣùgbọ́n bọ́ bá dá fọ́rọ̀ ìdílé tó bá mọ̀ tó bá preach lórí ọ̀rọ̀ ìdílé ẹ sọ pé ah! ah! ẹ ń sọ̀rọ̀. what a peacemaker you are àgbélébú ni o. but it's a cross. kò gbọ́dọ̀ kọ o. she must not say to me. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ọkọ lẹ̀. you don't want to leave your matrimonial wife. ẹ̀yin tẹ́ fẹ́ fìyàwó lẹ̀. you don't want to leave your wife. ẹ má fi ilẹ̀ o. don't do so. àgbélébú ni o. it is a cross. bọ́ọ̀ bá ti gbàgbélébú. Hmm. o lè di adé o. no cross no crown. bọ́ọ̀ bá jẹ́ pé àti kọ́ pé. it is written. bọ́ọ̀ bá tọ́ ọ bá ti lè manage ẹni yẹn lọ́dọ̀rùn. bọ́ọ̀ bá manage ọ̀dọ̀rùn o. you no make heaven. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dìde. thousands of people that were there. tí wọ́n padà wálẹ̀ tí wọ́n kọ̀yàwó lẹ̀ tí dàdà wọ́n ní ìyàwó àwọn ló ń ti àwọn. wọ́n ní ìgbà tí kan kan rí bákan tẹ́lẹ̀ wọ́n á ní kinní kan ìgbà táwọn fẹ́ nǹkan dáa ìgbà tọ́lọ́ tán ní nǹkan dáa àgbélébú ló jẹ́ fún wọn torí wọ́n kọ̀ láti gbé àgbélébú lógún fi dìde ìrántí ọlọ́ọ̀kan wá rí mi ó ní ẹjọ́ ó ní mo fẹ́ dìde ó ní bóun ni màá ṣe dìde mo ní ọlọ́ọ̀ ní gbé ní dìde mo ní ṣùgbọ́n yọ̀ǹda ayé rẹ fọlọ́ àwa dàjọ ọjọ́ kan wá wá ń bá mi látẹ̀kọ́ wọ́n wá bá mi ń jọ́ kan ó ní dádì ó ní mo bá yín sọ̀rọ̀ títí ó lé mi náà fẹ́ dìde wọ́n wá ní sẹ́ ń béèrè question lọ́wọ́ rẹ̀ ìyàwó rẹ̀ tó fẹ́ yìí ó ní bẹ́ẹ̀ ni ó ní tẹ́ ń dì mọ́ra yín ó ní bẹ́ẹ̀ ni ó ń kọ́ ní ìyàwó àkọ́kọ́ fẹ́ rẹ̀ ó ní lóòótọ́ ni àkọ́kọ́ fẹ́ rẹ̀ ńkọ́ ó ní ń bẹ ọmọ mélòó ló bí ó ní méjì bó ní ọwà báyìí ó lòun ti lè jáde kí ló tó fi lè jáde ó ní bò ń bá lọ sórí òkè ó ní yóò jà kó ń tó dé hmm. ó ní yóò bá wọn ọmọ ìjọ jà mo ní gbà tí ń bá wọn ọmọ ìjọ jà báwo ni chọ́ọ̀tì rí. tell me the scope of your ministry then báwo ni chọ́ọ̀chì rí gbàgbé náà ó ní chọ́ọ̀chì ń kún. that the church was filled of people. bó ní àwọn èèyàn ò ṣe wá sálọ torí pé ń jà. Samuel didn't run away. ó ní wọn lọ ó ní wọn fẹ́ràn wọn dẹ̀ fún lóore o ìgbà tó wà lọ tán kí ló ṣẹlẹ̀ ó ní bó ṣe lọ tán ó ní gbogbo ẹ̀ sì tú ebi ò sí jà mọ́ ó ní ò sí jà mọ́ ìkírẹ́tàyè rẹ̀ wá dúró ó ní mọ́tò tó ń ti ní láti bí ọdún mẹ́jọ tó ti lọ àwọn mọ́tò yẹn ló ń ta mẹ́ta tó kẹyọ kan ẹyọ kan yẹn ti gorí odó kò tó wà bàmí mo wá ní àgbélébù rẹ nù tọrọ ọkọ̀ láti gbàgbélébù torí ẹ̀ ló jẹ́ ọkọ̀ láti dádé ẹnìkan béèrè pé ọba jẹ́ ni tí máa ń lọ sọmọ yẹn lọ́rùn kan tí máa ń jà nǹkan ẹ sà agbélébú òrìbó ti ń wò. báyìí lolúwa wí o mo sọ tẹ́lẹ̀ ibi tí o ti yí ọmọ àánú dá sọ̀rọ̀ rẹ̀ ẹ wo bí ọ̀tá parí ẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ yẹn sì dùn ó. Mm. mo ní sẹ́jà wà mo ní jẹ́ òsì mọ́ kírẹ́tì jọ wà á dìde mọ́ ó lóun òyì òun ìgbà tíjà ń bẹ kírẹ́tì ń pọ̀ ó ní òyì òun ìyàwó rẹ lọ kọ́ lẹ́hùn agbélébú dé. it is your crown. tó o fi fi ilẹ̀. sórí obìnrin tó rí a jàgídíjàgan gbígbà agbélébú bá ti kọjá lọ o ní ọ̀dà àjùláyé yóò padà change ọ̀tá mọ̀ pé o máa ga ọmọ àmọ̀ wọnú rẹ̀ ẹ̀mí tí ń lò yẹ kì í sẹ̀mí ẹ̀ mọ́ mo ṣàlàyé láàrẹ ọjọ́ ò ti lọ báyìí hmm. mo Ah, ọjọ́ ti lọ hmm. mo ṣàlàyé nípa ọba kan kìnìún lion àti ẹkùn oní máa gùn lọ sójú ogun gbogbo ọba tí ń bẹ láyé lọ bẹ̀rù rẹ̀ gbogbo èèyàn a máa dọ̀bálẹ̀ lẹ́ẹ̀lẹ̀ pé ọba tí ń gun kìnìún àtẹkùn ṣùgbọ́n ìyàwó rí a máa fi ká lọ mú a lè wọ jákujàku ọ̀gbádùn ọba yẹn wá wòra rẹ̀ kìtì èmi tí gbogbo ayé ń dọ̀bálẹ̀ fún èmi nìyàwó mi rí tí ìwọ̀n fẹ́ yàwó mọ́ ọwọ́ alẹ́ yàwó jáde ó lóun ọ̀fẹ́ mọ́ ó ní kó máa bá tiẹ̀ lọ ìyàwó wa jáde lé ọba wa ń lọ sóde ọwọ́ adọ́dọ̀ kìnìún yóò gun kìnìún kìnìún bá fẹ́ bùjẹ ọba sáfù kìnìún ọlọ sọ́dọ̀ ẹkùn ọfẹ́ gẹkùn ẹkùn náà tó fẹ́ pa ọba sá ọba lọ bá olúwa olúwa kí ló dé èmi tí mò ń gun kìnìún tí mò ń gun ẹkùn ajá torí ni ti ń jù sèdè torí ni ti ń gbó olúwa ní no ìtọ́sẹ̀lẹ̀ rẹ o ṣé ìwọ ni ọlọ́run àbẹ́mi lọ́lọ́run tó ọgbọ́n tó ẹ̀mí ọlọ́run tí mo yọ ẹ̀mí kìnìún kó kìnìún tí mo yọ ẹ̀mí ẹkùn kó nu tí mo kó ẹ̀mí méjèèjì sí ìyàwó rẹ tí mo wá yọ ẹ̀mí ìyàwó rẹ kú tí mo kó sínú kìnìún àti ẹkùn kí kìnìún lè máa ọ̀nà rẹ bẹ́ẹ̀ bí kìnìún bá ti ọ̀nà rẹ kí gbogbo ayé ọmọ forí balẹ̀ fún ọ ìsáàdà kò dì mú pé kẹ́nìkan máa pọ́n ọ lé kí gbogbo ayé ọmọ rí ọ fún ọfín àbí kẹ́nìkan orí ọfín kí gbogbo ayé ọpọ́n ọlé ìwòlọ́fẹ́ mú mẹ́ màsẹ́ẹ̀lì kápáyà adayamaru akabaru ama hmm. anamaru eke yamasa oh, báyìí lolúwa sọ èlúmaru eke yamasa gbogbo ogun tó ń là kọjá ọlọ́run àwọn apostẹ́ẹ̀lì ọdẹ sí ogun yẹn yakabaru amaka yalimaru adayamasada ake yamaru akaya anamaru akabaru ama ogun tó ń là kọjá mọ bẹ jésù animaru varu olúwa ọlọ́run àwọn apọ́sítẹ́lì ó dá sí lónìí iná màrúwà kàbá ó ní ọ̀pọ̀lọpọ̀ ò lè fara mọ́. some people cannot enjoy it. tí wọ́n fi gbé ìgbàgbélébú wọn tán fi sọnù mọ́ra wọn. and they lost because of the period. torí wọn kọ̀ láti gbàgbélébú àkàyà màrúwàdà wọn ò wá ní orí ọ̀fẹ́ láti dáadé. they have no place to wear their crowns. ìdí tẹ́ ẹ fi rí ọ̀pọ̀ kìrìsìtẹ́nì ti ń jìyà ni ọ̀pọ̀ obìnrin ní òye gbàgbélébú lé ọkọ. they refuse to carry their cross. gbàgbélébú bá dé. gbogbo mẹ́sà ayé a máa kẹ́gẹ́ èèyàn. people do mock the person. wọ́n máa fi àgbélébú sọ̀rọ̀ síyàn ni tó sí jésù lára ìgbà àgbélébú ló dé má gbàgbé wọ́n tẹ́ aṣọ ọ̀lẹ̀ fún níjó ni. and the other day they put those on the ground for him he's celebrating. why tí wọ́n celebrate ẹ̀ ǹjọ́ òní tán tutọ́ sí la padà torí àgbélébú ló dé bágbélébú bá sì dé àwọn tó fojú okòwé òní jẹ ní ọba àwọn tó rò pé wọ́n máa respect ẹ wọ́n máa fi kan lọ ní mú àgbélébú ló dé bọ́bá ti dé gọ́gọ́ta dandan ni ká padà celebrate ẹ mo sọ tẹ́lẹ̀ àlè màsáàdà akẹ́yẹmẹsẹ́lùwà èlú màkàbà ohun tí ayé rẹ̀ ń là kọjá bó o bá sàmì ọlọ́run dá sí i lọ́wọ́. àkàyà màrúwá dàlíkìyà animaruwa kavaya ọ̀gá bí àgbélébù kò lè dádé masale kaba mama mo jáde ní ọkọ bí àgbélébù kò lè dádé bó bá jẹ́ pé lóòótọ́ ló mọ̀ pé ògo ń bẹ lára ọmọ tó bí forítì. Màsẹ́ẹ̀kì Rúàmà. Báyìí lẹni tó pè mí. Mo bẹ Jésù. Ohun tí ò ń là kọjá. Tí ò yí ọmọ. Ọlọ́run bàbá mi. Jósẹ́fù Ayọ̀ Babalọ́lá. Akáyá Màrú Àkàbà. Akáyàrí Màdà. Àlímà Sèdáyà. Oh, Elúmà Kàbáyà Màsálìdà. Olúwa dẹ́sí lónìí láàrin ìgbà gbẹ̀lẹ̀bú ni wọ́n ń kẹ́gẹ́ èèyàn. that is when they do people when it's pure of course. ìgbà ìdákẹ́rọ́rọ́. silence period. èèyàn kì í rí èèyàn béèrè èèyàn. you see nobody that will ask of you nobody. so wọn à ní béèrè èèyàn. they will not ask of you. àwọn èèyàn kẹ́gẹ́ ò ṣùgbọ́n kò sí ẹnì kankan. but there is no one. gbogbo ẹni tó yẹ kó ṣe lóore. wọn à ní ṣe lóore. they will not help him. sọjọ́ ti lọ ni. gbogbo ẹni ó yẹ kó ràn lọ́wọ́. wọn à ní ràn lọ́wọ́ torí silent period ló wà. because silent period yes béèyàn bá wà ní silent period three silent period wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ tó lówó lọ wọ́n bá ń pè wọ́n wọ́n á máa cut tiẹ̀. they will drop the call cut it off. <laughs> màrúwà kàfà yamasana silent period ni o wọ́n bá ní àwọn tí ń ràn yẹn lọ́wọ́ wọ́n bá dórí tiẹ̀ wọ́n á yí ọ̀rọ̀ padà ìgbà ìdákẹ́jẹ́ mi ọdún méjìdínlógún ni jésù fi la silent period rẹ̀ kọjá màkàbàrúwà màdá yamasani àkàbà gbogbo ìdákẹ́jẹ́ rẹ ìgbà ìdákẹ́jẹ́ tó dé bá ayé rẹ tó ń là kọjá ọlọ́nfàànú dá sí tó kì í sí èèyàn kankan. there will be nobody. bí silent period bá dé àwọn tí ń bọ̀ ọ̀dà nǹkan pọ̀ tẹ́lẹ̀ wọ́n ní ta sí ọmọ. not a máa pè wọ́n wọn ò ní gbé. pick up. silent period. silent period. a máa mú kẹ́yìn ò fẹ́ mú ìlérí ọlọ́run lékè. sometimes you can yóò gbàdúrà yóò dàbí ìgbà tí ó gbà. prayer is not being now. àwa máa bẹ àwọn èèyàn pé sádùá gbà tó bá rí ẹnìkan tí ń sọ ẹ̀rí a máa bí léèrè pé sórí. Ah, is it real eh, is it not a packaging testimony ah. torí silent period ló dé. Jesus Christ. àmàrúwá kàfàrúwà mà. Ah. àdàyà àmàrúwà dàyàlí màrúwà kàfà. báyìí lolúwa sọ. in the name of Jesus. gbogbo ìdákẹ́jẹ́. your silent period. tí ayé fi bò ògo rẹ̀ mọ́lẹ̀. lónìí olúwa dá sí. amen amen a máa sọ pé mo gba àwẹ̀ mo gbàdúrà wọ́n ní a ṣe rúbọ mo ṣe rúbọ wọ́n ní a ṣe léyìí mo ṣe léyìí bó bá tiẹ̀ jẹ́ sẹ́mi náà ni sọyẹ kó burú tó báyìí bó bá jẹ́ sí àwọn òbí mi sọyẹ kó lọ́ọ́ mọ́ gbèsè báyìí uh-huh. silent period. silent period. Marua kabarua ma. Marue ke barua madaya li marua masali kaba bí silent period bá ti dé. during silent period. ọ̀run a máa dàbí ìgbà tí ọ̀gbọ́. sometimes heaven will be closed. <laughs> so ènìyàn ọmọ ìwòra rẹ̀ títí pé kí ni wọ́n ní a ti ṣe. what do I have to do next. tí a ti ṣe. is there anything supposed to be done. kí ni wọ́n ní a ti dánwò. màrúwà kàbàrúwà mà ó ń gángan ò dára rẹ̀ lójúmọ́mọ́. Uh-huh a máa béèrè pé sọ̀rọ̀ sí mi gbọ́ a máa wọra rẹ̀ pé kí ló ń ṣe gan a máa sọ pé ẹ̀wù ẹ̀ fọ̀rọ̀ àdúrà lẹ̀ torí silent period ló dé gbogbo tí ń gbà ládùúgbà yẹn ni ó gbà ó ṣùgbọ́n torí silent period dé a wá máa rò pé ọ̀run ti gbàgbé òun ìgbà tí silent period dé bá sí òní when Zion experience that problem. gbogbo tí Síónì yẹ kó ní ni wọ́n jí kó lọ. all that is supposed to happen. Síónì wá lọ bá olúwa. Zion went out to meet the Lord. olúwa wá ìtò fi báyìí. why did you act this way. olúwa ní kí ni mo ṣe. what have I done. ó ní o ti gbàgbé wa. ẹnìkan sàmì. I will save him. ogun tó ń là kọjá. fighting. tọ́jú ọ̀dà bíi pọ́rùn òsì. I see that heaven is not open. mo bá olúwa sọ̀rọ̀. I talk to the Lord. olúwa gbé ogun yẹn amen. faya masada akafaru madaliki. Ah. Madaliki yaru mataba. Yes, Lord. So sí òní lọ bá olúwa olúwa wáyé oh, kí la ṣe tó fi rí báyìí àgbàdua àrèsì àké àgbúrò kankan apariwo títí àárí ọwọ́ rẹ ọlọ́run wa ni mi ọ̀gbàgbé yín sí òní wípé ọ̀gbàgbé wa ọlọ́run wa ni jẹ́ ń béèrè kú ẹ̀sẹ̀ kan dá mi ló ń béèrè obìnrin alẹ́ gbàgbé ọmọ ọmú rẹ̀ bí tí òfin ní ṣètọ́jú rẹ̀ sí òní ni bẹ́ẹ̀ ni a rí àwọn ọ̀dájú obìnrin tí wọ́n ìtọ́jú ọmọ ọmú aláwọn wọn ti ń gbọ́ mọ orí àkìtì ara wọn ti ń gbọ́ mọ etí odò ara wọn ti ń dọ́ mọ oṣù mẹ́ta padà lé bàbá wọn tí wọ́n láwọn ò lè tọ́jú ẹ̀ mọ́ tí wọ́n sì bá tiwọn lọ tí ó ní sọ fún olúwa olúwa ní lóòótọ́ ni obìnrin lè gbàgbé rẹ̀ ṣùgbọ́n mi ò ní gbàgbé ẹ̀ olúwa ní tí ó ní pé no bàbá jẹ́ pé lóòótọ́ púrúfù ẹ̀ fún wa ọlọ́run ní wò orí mi láti orí orí kí ni mo kọ́ bí wọ́n kọ́ bẹ̀ pé sí ó ní olúwa ní àtẹ́lẹwọ́ mi lọ wà ṣé mo lè jí làárọ̀ kí n má wọ̀wọ́ ni wọ́n ní lóòótọ́ ni ṣùgbọ́n púrúfù ẹ̀ ó ó ẹ ní sùúrù silent period yín ló dé. this is a silent period endure ẹ̀ sá patient. màrúwà kàfáyà màsálì tó ó ní ọwọ́ mi lẹ wà. I'm describing here. mi ilé jí kí n má wọ mi. it is the most for me to check my phone. ṣùgbọ́n silent period yín ló dé sí òní ẹni sùúrù. ẹ ṣáì ó tó máa tán nìsín. very soon you come to the end. tí a yóò tún celebrate yìí. àbí we celebrate you. ṣùgbọ́n lójú ẹsẹ̀ silent period kọjá lọ òkò tó kọjá ìmọ́lẹ̀ dé bíbélì pé ìgbà tí olúwa mú ìtò lọ sí òní padà màsáàlì kápálù àmà ó dàbí ẹni tí ń lá àlá akéyà màsádàdà ó rẹ agbára tí ọ̀tá gbà lọ olúwa dá padà. amen. amen. Amen. Masada ya marua kabarua masali da Yes. Ikiruma da ya masali kapa. Ana marua kabarua ma. In the name of Jesus. Ilume sedi kia. Aruma oh, kava ya. Oh yes Lord. Agege ye kerume keva. Ana marua kava. Akida ya masali da Yes. Eluma kava ya. Ake ya masada. Igba idakeje. Silence period. Mesada ya. In the name of Jesus. Odo pelale. Amen màrúwà kavaruama àkàyà ni màrúwà kavaruama a máa dàbí ìgbà téèyàn ò ráyé gbé èèyàn máa sọ̀rọ̀ wájú ọmọ ọmọ sọ pé ẹ dákẹ́ torí silent period lóde. Eh, ọmọ wo bàbá rẹ̀ pé sọ́bìlẹ̀ yìí màrúwà kavaruama dáyà ní màrúwà kàfàyà màsádàyà àlíkàfà sí òní lọ bó olúwa ni olúwa gbàgbé wa obìnrin lè gbàgbé ọmọ ọmọ ẹ ìmàrúwá kàfàrú àmà àkáyà límàsà tí òfin ní tòtòjẹ inú ìwé àìsàyà orí kọkàndínláàdọ́rin màsẹ́ẹ̀kì rúdà màsà ẹnìkan sàmì. I am here to say amen. Ohun tí o ń kọjá. What you are going through. Ọlọ́run dá lára. It is about tonight. Amen. Àyárí a máa ká àbàrò àmà. In the name of Jesus. Silent period. Ìgbà ìdákẹ́jẹ́. A máa dàbí ìgbà tí. Yes. Kò sí ọ̀run ní àyè yàn. There is no heaven on your side. A máa dàbí ìgbà tí àdúrà ò God A máa dàbí ìgbà tí hmm. Ọlọ́run ò sí nínú àdúrà mọ́. is no more working. A máa dàbí ìgbà tí èèyàn wo rẹ̀ pé àbí mo jábọ́ lọ́run ni. Maybe he fell from heaven. Hmm, hmm. Torí ẹbí tó yẹ kó kó èèyàn. Because people that suppose to will not rally that day. A lọ́jọ́ ayẹyẹ ṣùgbọ́n wọn nígbà kan wá. Torí silent period ló wà. Àwa máa wọra rẹ̀. Màrú àkàbà. Ah. Ṣùgbọ́n gbọ́. But listen. Báyìí lolúwa sọ. Just say the Lord. Mo dúró nínú májẹ̀mú olúwa ìgbà ìdákẹ́jẹ́ rẹ ó dópin lálẹ́ àdáyàrí àmàkàbà ìgbà ìdákẹ́jẹ́ rẹ ó dópin lálẹ́ bí silent period bá dé àwọn tó yẹ kọ́nà yàn lọ́wọ́ tẹ̀yàn fàdúrà gbéríde nínú ìjọ wọn a máa kó ìjọ tì wọn báyà ni wọn á lọ. Because I pray for. <laughs> Marua ya Maria kapa. aliki ruma sali kapa. Ọlọ́run bàbá mi. God of my father. Joseph Ayọ̀. Joseph Ayọ̀. Babalọlá. Babalọlá. Mo sọ. I say. Ta ló sàmì. I will say amen. Gbogbo tó ń là kọjá. All what you are going through. Bí ogun. As battle. Àkàyálí Marua dayama. Yes. Ọlọ́run kò fòpin sí. Amen. Amen. Ah ọlọ́run kò fòpin sí i. ọlọ́run kò fòpin sí i. ìgbà ìdákẹ́jẹ́ ó dópin lónìí. ìgbà mélòó ló kù yẹn hmm. ìgbà ogun jíjà àti ìgbà ayẹyẹ. Hmm period of battle and celebration. ṣùgbọ́n ọjọ́ ti lọ already. time is fast spent now. ọ̀nà méje. seven ways. oore ọ̀fẹ́ méje ló ní. you have seven grace. láti borí ogun. to prevail by your battle. oore ọ̀fẹ́ méje. seven grace that you have. bẹ lára rẹ. that you have. bó ṣe dúró yìí. as you have. o ní oore ọ̀fẹ́. you have grace. láti borí ogun. to prevail by your battle. oore ọ̀fẹ́ àkọ́kọ́. the first grace. o ní àdúrà. is prayer. àdúrà ni pé. prayer prayer. láti bà identity ogun jẹ́ lára rẹ. is to wipe off the identity of battle. ọ̀nà àkọ́kọ́ nìyẹn. that's the first way. Jésù gbàdúrà. Jesus prayed. ní Gethsemane. and a kind of Gethsemane. oògùn ti ń jáde lára rẹ. is blood. ìrù ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ ń jáde lójú Jésù kí ni túmọ̀ ẹ̀jẹ̀ tí ń jáde ọ̀pá àdẹ́ntìtì ogun ilé wa rẹ ká má bàa ja ogun jíjà mọ́ màá tó sọ lálẹ́ Monday tí wọ́n bá sọ nípa ìgbà ogun jíjà ìyẹn mọ̀ borí ogun ogun kan dá ọmọ tí mọ́nítọ̀ rẹ wọ́n bá ti ń retí retí wá ó tún ọkọ̀ ló bí àṣẹ pé torí ẹ̀jẹ̀ tó jáde lára rẹ ní gẹ́símánì bí ọba ti sí ìṣẹ́gun ní gẹ́símánì ẹ̀sà kò sí ìṣẹ́gun ní gọ́gọ́ta màrúwà kàyàmà sáàlì náà ìṣẹ́gun gẹ́fímánì olópin ẹlópin ti gọ́gọ́ta màsáàlì ká faruwa ma ogun tó ń là kọjá ọlọ́run sí ah. gọ́gọ́ta níbi agbárí. That is there. Ojú Jésù lẹ̀jẹ̀ ti jáde. Ìborí ogun ní Gẹ́símánì. Olómù ìṣẹ́gun Gọ́gọ́tà wáyé. Bọ́ọ̀ bá ti wá borí ogun Gọ́gọ́tà. Báwo ni wọ́n ṣe celebrate? Ẹ̀jẹ̀ jáde lójú Jésù. Ní Gẹ́símánì. Oògùn jáde wà wà wà. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. O ní agbára láti borí ogun. Nítorí pé ẹ̀jẹ̀ lọ jáde lójú Jésù. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀jẹ̀ jáde láti ẹnu ẹ̀. Wọ́n fún fún ní ọtí kíkan mu gbogbo tó bá korò inú ẹ̀jẹ̀ ní ti ń ṣiṣẹ́. it works in the blood. bọ ìkorò mọ inú ẹ̀jẹ̀ ni bọ ọba mu ewúro inú ẹ̀jẹ̀ ni ọ wọ̀ lọ masali kapaya tó inú ẹ̀jẹ̀ ni ọ wọ̀ lọ apààrọ̀ ogun kúò nínú ẹ̀jẹ̀ jésù olùgbàlà àkáyà masada kálébà àṣẹ ogun tiẹ̀ gẹ́gẹ́ màrúwá kàvarúwá màdáyà ní màrúwá kàvà àkéyà màrúwá dáyà màkàvà báyìí lọ́dún wá sọ ègún inú ẹ̀jẹ̀. that is in your body. mo Jesus. amen. in the name of Jesus. a ogun ẹ̀jẹ̀. the battle of blood was changed. láti ara Jésù. through Jesus. a fún un lọ́tí kíkan. he was given bitter wine. kálẹ̀ bá a yí ẹ̀jẹ̀ rẹ padà kúrò lẹ́tí ogun jíjà. from the blood of battle. ọgbọ́dọ̀ lè lò pé nítorí ọtí kíkan tó mu. Eh, pa ègún inú ẹ̀jẹ̀ tí ń bẹ nílé bàbá mi rẹ lára mi. àṣírí ń bẹ nínú Jésù ṣùgbọ́n tó mọ̀. there are secrets Jesus but I don't know. àyàmà sáálì kàpá ẹlẹ́ẹ̀kẹta a kàn ní èso lọ́wọ́ màkẹ́rù àmàsálì kàpà kí ni tún mèso tá a lọ́wọ́ kọ́ ọ má ba àmú àmúbò rere. for you not to experience peak and follow goodness. ẹlòmíì dáwọ́ lè kó yọrí ẹ̀jẹ̀ jáde lọ́wọ́ bọ́ bá fẹ́ dáwọ́ ní òwò kan wá ìtọ́ sọ pé olúwa nítorí ẹ̀jẹ̀ tó jáde lọ́wọ́ rẹ ní o gbọ́dọ̀ tó o bá ti refuse láti claim right yẹn wọ́n máa jókòó lórí ẹ̀tọ́ rẹ wọ́n sì máa fìyà jí ọ́ torí o mọ̀ tó fi bàjá ṣé bí ọ̀rọ̀ ni Jésù fi ṣẹ́gun wá ìt tí wo lọ́rọ̀ lẹ́nu mọ́ ayé mẹsẹ́nìkà arimadayakaba oh, oh! agbára tí ń sọsẹ́ rẹ di gbèsè àṣẹjáde sí ọ iná bọ́ọ̀lù agbára yẹn ẹ má bínú pé ọjọ́ lọ́wọ́ masali kapaya masadaya èso ẹ̀jẹ̀ tó jáde lọ́wọ́ rẹ̀ àpẹẹrẹ tó ṣe fún ọ ni pé ó pa ègún rẹ lọ́wọ́ rẹ̀ àkàyáálì màrúwá dàlíkìyà oh, àkéyà màsádà yakaba wá ìtọ́ wa ń dáwọ́ lẹ́sẹ̀ tó ń jẹ gbèsè wá ìtọ́ ń dáwọ́ lẹ́sẹ̀ tí ò yọrí torí ò kílẹ̀mù ẹ̀jẹ̀ tó jáde lọ́wọ́ rẹ̀ ọkàn ka báìbù bíi nọ́vẹ̀ àyàlí màrúwá kábàyà màrúwá akeya maruada yamasedaya àṣẹjáde sí ọ ìlú ma sàdáyà nítorí ẹ̀jẹ̀ tó jáde lọ́wọ́ Jésù iṣẹ́ rẹ tí ayé tọwọ́ bọ̀ iṣẹ́ yẹn dìde padà màkàyà ni maruwa kaba ẹlẹ́yìn lẹ́yìn rẹ bó ti dákọ̀ mẹ́ta bí ẹlẹ́kẹrin akànni èso. He was nailed. Ẹ̀jẹ̀ ń jáde lẹ́sẹ̀ rẹ̀. What came out from his leg? Ẹ̀jẹ̀ jáde lẹ́sẹ̀. Blood came out from his leg. Wọ́n bi Jésù pé. He was asked. Kí ni ìtumọ̀ ẹ̀jẹ̀ tí ń jáde lẹ́sẹ̀ rẹ̀ yìí? Ó ló ń lápẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n ní kí lápẹ̀rẹ̀ rẹ̀. Ó ní ibikíbi tó o ti dá ẹsẹ̀ rẹ tẹ̀. Ó ló máa gbabẹ̀ fún ọ. He will get to the place. Yes wá ìtọ́ oríṣẹ́ tẹ́ ń tún lé ọ̀dà rẹ̀ gbogbo bí ẹsẹ̀ rẹ bá tẹ̀ ó lọ máa gbabẹ̀ fún ọ get the land for you. wá ìtọ́ wá tẹ̀bì kan tí wọ́n gbà. why you step on this. wá ìtọ́ ọ̀rá lẹ́lẹ́ tí wọ́n gbà. why do you buy a land. wọ́n tẹ̀ lóòótọ́. ṣùgbọ́n o kílẹ̀mù ẹ̀jẹ̀ tó jáde lẹ́sẹ̀ jésù. bí olúwa mo dẹ́sẹ̀ tẹ̀bi iṣẹ́ yìí. o tó sọ nípa tèmi ni pé ibikíbi tí mo bá tẹ̀ ọ gbàbẹ̀ fún mi gbá ọkàn ọba fún mi níbi iṣẹ́ yìí gbá ọkàn ìjòyè fún mi oh, gbá ọkàn olórí fún mi gbá ọkàn aláṣẹ fún mi nítorí nǹkan méjì kọ́ o o torí ẹ̀jẹ̀ tó jáde lẹ́sẹ̀ rẹ ìyẹn tó kó káyé ọgbà ọ níbi iṣẹ́ àtọmọdé àtàgbà ni ó forí balẹ̀ toró ní tó fi lè kílẹ̀mù ẹ̀tọ́ rẹ ó ṣe wá débẹ̀ ní ọ ah. ó ṣe kówó ní ọjà tó di gbèsè ó ṣe sísọ́ọ̀bù láàárọ̀ tó padà wọlé lálẹ́ ṣùgbọ́n tí o sì kankan o kílẹ̀mù ẹ̀jẹ̀ tó jáde lẹ́sẹ̀ ọkàn ń wọbẹ̀ náà lọ jáde àṣẹ jáde sí ọ ta lọ sàmì oh, oh, gbogbo bí ẹsẹ̀ rẹ bá tẹ̀ láti alẹ́ ìlọ ọlọ́run kò gbàbẹ̀ fún ọ. màrúwákà yàmà sálí àdà yàmà kábà sálẹ̀ ṣe mẹ́ta tó kù <laughs> agún ní ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ he was bruised. ẹ̀jẹ̀ ń jáde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ni túmọ̀ ọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́ ègún ń bẹ nílé bàbá ègún ń bẹ nílé ìyá ọ̀kọ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ hmm. ẹ̀jẹ̀ tó jáde lẹ́gbẹ̀ẹ́ pa ègún ilé bàbá rẹ ẹ̀jẹ̀ tó jáde lẹ́gbẹ̀ẹ́ pa ègún ilé ìyá rẹ oh, ègún ń bẹ nílé àná wá ìtọ́jẹ pé bí àwọn aṣáájú ṣe rìn nílé yín ló rìn ọ̀kọ̀ tó jáde lẹ́gbẹ̀ẹ́ Jésù kò ṣiṣẹ́ fún ọ wá ìtọ́ ń jagun tí wọ́n ń jà ní ẹ̀yà yín. ó lu ẹ̀jẹ̀ àkàyà alí èkèyàlí màrúwà kava àdáyárí màkàbàyà mo lu ẹ̀jẹ̀ ẹ̀gbẹ́ Jésù nítorí ọkọ̀ àkàyàlí màrúwà dáyà màrúwà kava èdè àyà màrúwà kàbàyà nítorí ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ Jésù àkèyàlí màrúwà dáyà màrúwà kava lónìí gbogbo ẹ̀jẹ̀ tí kígbe ẹ̀san nílé yín ẹ̀jẹ̀ ègún nílé yín ẹ̀jẹ̀ Jésù ó parẹ́ lálẹ́ yìí. amen. ọ̀kọ̀lẹ́gbẹ́ ọ̀kọ̀lẹ́gbẹ́ ebi ẹ̀jẹ̀ yẹn pa ègún olé àná àti tilé bàbá àti àrẹ wáyé sí ìmàrú àkàfà yàmásà. why tí wo claim ẹ kí ló dé tó o gba Jésù gbọ́ tí aláìgbàgbọ́ tó ń gbádùn jù ọ lọ torí o mọ ẹ̀tọ́ rẹ ẹ̀tọ́ rẹ tó o mọ o lè claim ẹ ìwọ kan sọ pé wọ́n fi ìyà jẹ wọ́n ṣe kíní kan ní masali kapa alima kaya masa torí o ní tó fẹ́ fi claim ọwọ́ ń jìyà bí arúfin iná kava yama da yama kabaru ama ọkọ̀ ẹgbẹ́ àká yamaru ada yama kabaru ama àfi pa ègún lé bàbá àti ìyá ni láàrin ẹlẹ́ẹ̀kẹfà agbé adé ẹ̀gúnlé lórí. Jesus Christ. Màrúwàkà fáálì màsúndà yá. Kílá adé ẹ̀gún. Bí ogun bá ń bẹ tí wọ́n fi sọrí rẹ̀. Adé ẹ̀gún ti ń bẹ lórí Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti rà ó padà. No weapon formed against me. Kò lè pa kò lè sọ sí mi. It can work kò lè ṣiṣẹ́. Torí Jésù ti da ẹ̀jẹ̀ lórí. Wá adé ẹ̀gún agbélé lórí. Ó da ẹ̀jẹ̀ lórí. Wá ìtọ́ ń lọ rẹran dúdú tó fi ṣèrú bọ̀bọ̀ orí ọmọ pẹ́ran dúdú máa mú kiri àjò dúdú ni. don't you know the blood go to make your journey to be dark. nígbà tí ẹ̀jẹ̀ dà lórí jésù tó bá májẹ̀mú bọ̀rìbọ̀rì jẹ́ tí jésù bọ̀rì fún ọkọ ọmọ bá bọ̀rì ewúrẹ́ mọ́ tí jésù bọ̀rì fún ọtọ́ da ẹ̀jẹ̀ lórí wá ìtẹ́jẹ̀ tó sàn lórí rí olè ra ọ padà ọjọ́ àti dé ládìí ẹ̀gún lórí ọjọ́ yẹn ni ẹ̀jẹ̀ ò ti wọlẹ̀ mọ́ kò sírú ẹran yòówù tẹ́ ẹ pa orí ilẹ̀ ni ẹ̀jẹ̀ rẹ̀ máa àgbẹ mọ́ torí ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ lọ ti wọlẹ̀ lọ oh, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wàá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù ní Káfárì kó wá tú mi sílẹ̀. bọ̀ ẹ̀jẹ̀ tó sàn Káfárì pọ̀. èdè tó lè yẹn náà sàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ti Jésù ti bẹ̀bẹ̀ ọ wọlé lọ ẹ̀jẹ̀ Káfárì ó wẹ orí fún ọ kọ́ ọ má bàa ja ogun tí ìṣẹ̀dá àwọn ń jà nílé yín kọ́ ọ má bàa lan tí wọ́n ń là kọjá nínú ọ̀rẹ́ tó ti jáde kí ìjì ti ń jà wọ́n níran yín kọ́ ọ má bàa jà ọ torí ẹ̀ la fi dé ládìí ẹ̀gún fún ìpààrọ̀ orí ayọ̀ ìṣẹ̀dá rẹ kúò nínú ìṣẹ̀dá àwọn tí ń jagun nílé yín a gbé adé lé wọn lórí kí ìwọ lè bá a yege adé ọlá dé ògo Jésù dé adé ẹ̀gún kó o lè bá a dá dé ògo hmm. wá ìtorí ògo ṣe wá dorí aláàrù torí o claim right yẹ o lu ẹ̀jẹ̀ tó jáde lórí kàkàkà yọ wá máa pẹ́ sí ọ ìwọ ló ń ṣèyàn torí pé òòlù ẹ̀jẹ̀ tó jáde ọwọ́ àdọ́mọ ọ̀dọ̀ ọ̀tọ́mọ ọ̀dọ̀ aláìgbàgbọ́ òòlù ẹ̀jẹ̀ tó jáde lórí kó o fi tó ìṣẹ̀dá rẹ ṣe àṣẹ jáde nítorí olúwa ẹ̀jẹ̀ tó jáde lórí jésù ó tó ìṣẹ̀dá rẹ ṣe. na maruwa ka baruwa ma ana. Anna. He was flogged. Anna. He was flogged. Anna. He was flogged. Anna. He was flogged. Anna. He was flogged. Kéde túmọ̀ nínà fẹ́ jẹ́ jáde lára rẹ̀. What does it mean? Kọ́ ọ má bàa ṣàìsàn. Oyún náà tó fọ́ọ̀sì bíbélì yẹn pé a sá lọ́gbẹ́ nítorí àìlera wa a nà lẹ́gba ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ àmúwa lára rẹ̀ báyìí tó wá ń ṣàìsàn torí ọ̀sán pé olúwa a ti nà ọ́ kí n má bàa ṣàìsàn <laughs> èmi ò ní orí ọ̀fíà àti ṣàìsàn tóra àti lù ọ́ agbègbè tó a ti lù ọ́ thirty nine thirty nine ó ti jẹgba kí n má bàa jẹgba ọwọ́ ti nà mí lẹ́gba ọwọ́ jésù nà padà torí òní kí màrúwà kàfáálí dàrí màkàyà màsàdàlíà makavaru amadaliki ya o ní tó lè fi kílẹ̀mù kankan ọkàn dákẹ́ náà ni wọ́n ní ta ni ọ́ ó ní àmì bọ́dẹ̀gẹ́ kristian o mọ tó fi kílẹ̀mù ẹ̀tọ́ rẹ akẹ́yàrí àmà màsẹ́lì dárí àmà akẹ́yà màsádàyà ìnà jésù ó mú ọ lára dá ó mú ọ lára dá ó mú gbà mo súre. Hello, lọ Hello, rere Hello, lọ Hello, rere Hello, lọ Hello, rere Hello, lọ ṣe rere ẹ lọ ṣe rere ẹ lọ ṣe rere ẹ lọ ṣe rere gbogbo ẹ̀yin tí ọ̀run lò láti ti program ìlẹ́yìn láti ti ìpè ìlẹ́yìn oh, lórúkọ Jésù Ọlọ́run yóò ṣàtìlẹ́yìn yẹn ẹ̀yin tẹ́ ń sí àrẹ̀ Ọlọ́run yóò ṣàtìlẹ́yìn fún yín ẹ̀yin silent wọ̀sà yìí ọlọ́run yóò ṣàtìlẹ́yìn yìí ẹ̀yin tá a jọ ṣèpàdé yìí ọlọ́run yóò ṣàtìlẹ́yìn yìí ẹ̀yin tí ẹ̀ ń pátánà ọlọ́run yóò ṣàtìlẹ́yìn yìí àdúrà yín gbà o ẹ lọ ní ẹ̀rí ògo forúkọ olúwa ọ̀la ìsìn wà lọ́la láago méje mo ń ṣiṣẹ́ lórí iná olúwa iṣẹ́ wo ni iná olúwa ń ṣe tòótò eight àbí eight lẹ́jọ́ yìí agbára wo ni ń bẹ nínú iná ẹ̀mí mímọ́ ohun tí mo fẹ́ ṣe lórí lọ́la nìyẹn lẹ́yìn yẹn december eleven twelve thirteen seventy two hours loose him and let him go ẹ tú lẹ̀ ẹ jẹ́ ọmọ lọ ẹ sá tú lẹ̀ ẹ jẹ́ ọmọ lọ bá ọba ń bọ̀ máa múra lẹ̀ ẹ wọ friday saturday sunday ló so leave for lè by duty títẹ monday no. Yes. pé ó fi monday padà bí o ti wá ṣùgbọ́n friday at wọnú àdúrà lọ ní káàmpù wa ní one bí olúwa ti only want tẹ́mi better wà ó máa ní ẹ̀rí o ẹ̀yin tí ẹ máa ń dìde program on lọ́wọ́ tó tó bá máa fi tó bíi ending màá máa sọ̀rọ̀ nípa ẹ̀ lórúkọ bábọ́ máa ti ẹ̀mí mímọ́ ẹ rí àánú gbà ẹ rí àánú gbà àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o ẹ ní ẹ̀rí o mo fi ìyọ́nú ọlọ́run bí ọ bí ẹnìkan bá ní pé ó ní èmi àbóníkọ́ sẹ́ndì owó síbì kan àbọ̀ chájì ẹ̀ kéèsè látọ̀dọ̀ mi o scam ni wọ́n o tọ́ ọba ní orí ọ̀fẹ́ láti ṣe fọ́lọ́run ògo ni fún ọlọ́run bí ọba ti ti sórí ọ̀fẹ́ ó padà ṣe fọ́lọ́run nígbà tó bá tu ọ lára ara sì ti tu ọ látòní lọ tó èmi kọ́ o kìí ṣe látọ̀dọ̀ mi o lórúkọ jésù ayé rí ò ní bàjẹ́ ayé rí ò ní bàjẹ́ tó ní ọ̀la pàdé nínú ìsìn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà mo kí gbogbo yín o ẹ ṣé o ẹ ní sáláì ní ọ̀nà ò ní dí mọ́ yín i love you all you are bless in Jesus name á pàdé nínú ẹ̀rí làárọ̀ la God bless you nọ́mbà yìí ló máa pè ó lè pè mọ́ lálẹ́ yìí ṣùgbọ́n o lè send message bí ó bá jẹ́ ibi àdúrà tàbí o fẹ́ request program àbólúwà fi hàn kan sí ọlọ́kan so zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine God bless you you are blessed in Jesus name God bless you bye for now ó dàárọ̀.